látòrí ẹ̀rọ ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ni Rẹ̀mílẹ́kún Amos tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn túmọ̀ sí ọmọ Dáfídì ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ìpàdé àwọn oníròyìn eléyìí tí ìjọ Celestial pè sí láti wá sọ̀rọ̀ níbẹ̀ látàrí ètò wọn kan eléyìí tí ó ń bọ̀ lọ́nà tí wọ́n pè ní luli ó sọ wípé inú òun dùn láti bá wọn péjọ lásìkò tó ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ eléyìí tí àwọn ẹgbẹ́ náà fi sí orí ìtàkùn ayélujára ìjọ wọn sí orí ìtàkùn ìtàkùn ayélujára rẹ̀. ó sọ wípé ó jẹ́ ohun tí ó dùn mọ́ òun nínú púpọ̀ tí ó sì fi fọ́nrán fídíò bí ó ti kọ díẹ̀ nínú orin rẹ̀ sórí ìtàkùn ayélujára yìí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pàápàá àwọn olólùfẹ́ rẹ̀ ti sọ wípé àwọn kò lè padà lẹ́yìn rẹ̀ nínú ìfẹ́ tí àwọn ní sí i àti bí orin rẹ̀ ti jẹ́ èyí tí ó máa ń rú ẹ̀mí mímọ́ sókè ẹ wo fọ́nrán náà. ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin ẹ̀mí T-Praise ni ó sọ wípé lára àwọn orin tí òun fẹ́ràn jù pàápàá nínú ìwé orin Christ Apostolic Church òun ni orin nínú ìrìn àjò mi T-Praise sọ eléyìí lásìkò tó fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé orin yìí jẹ́ orin tí òun fẹ́ràn púpọ̀ lásìkò tí ó ń bẹ nínú ètò ìsìn kan tí òun pẹ̀lú ń fi ara sí orin ọ̀hún tó sì ṣe fọ́nrán fídíò èyí tí ó fi sí orí ìtàkùn ayélujára rẹ̀ ẹ bí orin náà ti lọ. ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká orí amóhùn Anthony Tochukwu Okechukwu tí a mọ̀ sí Tochi ni ó fi àtẹ̀ránṣẹ́ tí ó gbà láti orí ẹ̀rọ ayélujára rẹ̀ hàn tí àtẹ̀ránṣẹ́ náà ní orúkọ ayaba ilẹ̀ England tí ó rèwàlẹ̀ àṣà láìpẹ́ yìí bí a kò tilẹ̀ tí ì mọ̀ ní pàtó ẹni tí ó tẹ àtẹ̀ránṣẹ́ náà ṣùgbọ́n ó wí nínú rẹ̀ wípé òun ni Queen Elizabeth òun sì wà láàyè àti wípé ọmọ òun ni ó rán òun lọ sí ilẹ̀ aṣálẹ̀ kí ó ba lè di ọba tí ó sì tọrọ owó lọ́wọ́ Tochi láti padà sí ilẹ̀ England ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje di àsìkò yìí awuyewuye tó ń ti wàhálà tí ó bẹ́ sílẹ̀ láàrin onímárúwá kan àti agbèrò tí ó ń já tíkẹ́ẹ̀tì fún wọn ní ìlú Èkó sì ń lọ lórí ẹ̀rọ ayélujára látàrí bí agbèrò ọ̀hún ti wí pé òun yóò lẹ ìwé pẹlẹbẹ ìpolongo ìbò ààrẹ fún Tinubu mọ́ kẹ̀kẹ́ márúwá rẹ̀ tí yóò sì tún gba owó lọ́wọ́ rẹ̀ torí wípé títà ni ọkùnrin ọ̀hún wípé kò lè lẹ́mọ́ márúwá òun àti wípé bí ó bá tilẹ̀ lẹ́mọ́ kò yẹ kí ó gba owó lọ́wọ́ òun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba igbá ọtí tí wọ́n sì ń wí pé a ò tí ì ti ẹsẹ̀ kan bọ odò ọ̀nì ń fà á tí a bá wá ti méjèèjì bọ́ kí ni yóò ṣẹlẹ̀ fọ́nrán náà sì ń lọ lórí ìtàkùn ayélujára Twitter àti Instagram. I pay one naira take your sticker because i don tell you say no put am oga no put this in na this one go bring wahala no put am you i don collect one naira ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà bí eré bí eré alábọ́run ti di ẹ̀wù ó ní ọ̀rọ̀ aṣọ ẹbí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà dá fún ayẹyẹ ìsìnkú ayaba ti orílẹ̀-èdè england àná tí ó ṣẹ̀ṣẹ̀ rìn wálé àṣà tí wọ́n sì gbìyànjú láti rí i dájú wípé aṣọ àrà ọ̀tọ̀ tí wọ́n ṣe dé orílẹ̀-èdè united kingdom láàrin ọjọ́ mẹ́rin péré láti orílẹ̀-èdè nàìjíríà èyí tí ó sì ru ọba england sókè tí ó sì wí pé wọ́n ní láti rí i dájú wípé wọ́n fi àwòrán àti aṣọ ọ̀hún sí ibi tí wọ́n máa ń kó àwọn ohun ìṣẹ̀ǹbáyé sí fún ìrántí tí ó péye ní orílẹ̀-èdè england ìròyìn yìí jẹyọ láti orí ìtàkùn ayélujára délé mọ̀mọ́dù tí ó jẹ́ ọ̀jẹ̀ nínú oníròyìn àti olóṣèlú ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré fẹ́mi adébáyọ̀ ní àjọ afrimec eléyìí tí í ṣe ẹgbẹ́ àwọn àwọn ọkùnrin tí wọ́n ṣiṣẹ́ takuntakun tí wọ́n sì dúró gẹ́gẹ́ bí ọba ilé ilẹ̀ adúláwọ̀ nínú iṣẹ́ amúlùúdùn tí yàn gẹ́gẹ́ bí olórí àti ẹni tí ó dáńtọ́ nínú iṣẹ́ amúlùúdùn tí wọ́n sì gbé ọ̀pá oyè lé lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ ló lu ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé eléyìí. to continue representing with the staff ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká amúlùdùn Bùkúnmi Adéàga Ìlọ̀rí tí a mọ̀ sí Kiki ni ó lu ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ìdùnnú rẹ̀ ní ipò ìlóyún àkọ́kọ́ tí ó sì wí pé Olúwa ṣínà ọlá mi Olúwa ń yàn mí tí ọ̀pọ̀lọpọ̀ sì ń kí kú oríire ayọ̀ ọmọ láìpẹ́. ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká Eriata Ese ti gba àwọn ènìyàn níyànjú lórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó wí pé kí àwọn tí ó bá ní olólùfẹ́ di ara wọn mú ṣinṣin nítorí pé tí ẹ bá fi olólùfẹ́ yín sílẹ̀ ẹ kò mọ ohun tí ó wà ní ìta tí ẹ ń lọ èṣù tí ènìyàn ti mọ̀ láti ọjọ́ tí ó ti pẹ́ sàn ju áńgẹ́lì tí a kò gbúrò rẹ̀ rí lọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà aláṣọ dúdú black ti gba àwọn ènìyàn ní ìyànjú lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí àwọn ènìyàn máa múra dáadáa nítorí wípé ìrínisí ni ìṣenilọ́jọ̀. Please dress well. No matter what you do, dress well. If you're going to buy pure water at the junction, dress well. You don't know who you're going to meet. If you dress like 20 naira, you get 20 naira. If you dress like a billion bucks, you get a billion bucks. You can walk into a place with 50 people. If you're dressed better than the rest, they will notice you. Whether or not you talk, you will be remembered. When you talk, if you have something upstairs and you have your game tight, yàrá that's the I'm wrong. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìwọ gan-an ni àbá máa pè ní ìtumọ̀ tàbí àlàyé alábàárìn tó dára ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ni ìlú mọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú lórí ẹ̀rọ ayélujára Kẹ́ṣinró Pẹ̀lúmi lásìkò tó fi àwòrán òun àti ọkọ rẹ̀ sí orí ìtàkùn ayélujára Instagram àti Facebook tí ó sì sọ síbẹ̀ wípé ọkọ òun Ọlárewájú ni àwọn ènìyàn ìbá máa pè ní ìtumọ̀ tàbí àlàyé ní kíkún nípa ìfẹ́ àwọn méjèèjì ń wọn tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó mọ ọkùnrin ọ̀hún sí ológun ṣùgbọ́n tí ó ti fi àtìlẹ́yìn tó lọ́rin hàn sí ìyàwó rẹ̀ tí àwọn méjèèjì jìjọ máa ń ṣe èyí tí Kẹ́ṣinró pẹ̀lú mi tí a mọ̀ sí Bíkò máa ń ṣe nígbà tí àwọn ènìyàn ti ń kí wọn kú oríire wọ́n sì ń kí wọn kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìgbéyàwó wọn. kò ní jù báyìí lọ lórí ajá balẹ̀ ìròyìn amúlùúdùn mẹ́wàá lórí ẹ̀rọ ayélujára tí a ó fi fi ayọ̀ pàdé Ruth Ọlájídé ni orúkọ tèmi. ó dá double.